الله أكبر الله له ومن وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن هذا اليوم يوم الجمعة هو أول يوم في محرم في عام الجديد عام العام الإسلامي الجديد فهذا اليوم يوم الجمعة هو أول يوم في هذا الشهر وإن شاء الله تعالى أود أن أقدم إليكم في هذه الخطبة الفوائد وخلاصات مجموعة في شهر محرم وعشراء وأسأل الله تعالى أن ينفع بذلك وأن يجزي خيرا كل ما شارك وأعانه في إعدادها ونشرها وهذا إن شاء الله تعالى من كل من عمل الشيخ محمد الصالح المناجي إن شاء الله تعالى أقول فún الله تعالى ọba àlejò ọlá tó sàánú ní àtẹ̀yí pẹ̀lú dídẹ́ni wá sí tí ojú wá rí láyọ̀ tẹ́mi wá ń bẹ láyé tàwà láàyè láyọ̀ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Muharram tí ṣe oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun ti hijira òní ni ọjọ́ àkọ́kọ́ kìí sànáwò òní ni ọjọ́ àkọ́kọ́ wípéwò oróṣù níjẹta wọ́n ka oṣù tòlè hijja pé ọgbọ̀n nǹkan tí ó wá láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tí ó mójú tó wíwá oṣù àti tó ní pẹ̀lú ìbẹ̀rẹ̀ oṣù àtọ́dún mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà ni láti pẹ̀lú àṣẹ ọlọ́lájùlọ sultan ìlú Sókótó wọ́n ka oṣù pé ọgbọ̀n lánàá ní nínú Muharram oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun ní yọ 1442 ìjọ ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn ọdún mẹ́rin àtòlójí ọdún ó lé méjì lẹ́yìn tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ní ṣíjírọ́ láti ìlú Mákà lọ sí ìlú Mẹdínà onílùgbé ọdún ó jẹ́ ìpín ọdún mélòó nù <clears throat> ọdún méje ẹgbẹ̀jì ọdún àti irin ó lé méjì ẹgbẹ̀jì ọdún àti kíni irin ó lé méjì yorùbá rẹ̀ gangan nù ṣùgbọ́n ètò lè tètè yé wa ní ẹgbẹ̀rún ọdún tí ìgbà márùn àti ọgọ́rùn mẹ́rin tààmà sí ní 400 ó wá lé méjì ní 1442 years ní tí ànábì ti ṣe jíra láti ìlú Mẹ́kà ìlú Nàìjíríà صلى الله عليه وآله وسلم ورحم الله و رحم الله رحمة واسعة السلف الصالح oṣù táwà yìí o ní ṣáàrùlọ́hì al-muharram àwọn ẹ̀kọ́ àtàwọn àǹfààní tí lẹ́nu oṣù yìí a mọ̀ sọ̀rọ̀ ayé rẹ̀ fún ara lọ́pọ̀ kan a ti parí ẹ̀ ní ojúbà insha Allah àkọ́kọ́ ni pé oṣù ni ṣáàrùn-ún-lọ́hì Muharram sọ́lọ̀ láti kádàrà kápárí ẹ̀nù nígbà ilé àtẹ̀síwájú ní èdè ń bọ̀. eléyìí ni oṣù tọ́lọ́n awwalu shuhuri sanati al-hijriya kí ṣe oṣù àkọ́kọ́ nínú ọdún tòṣùpá ojú ọ̀run tààmà fòṣùpá wò kí èdè tààmà fòrùn ká wà á sílùú aṣùhùrù àsàlàbà àlùmọ̀tàtàbíà eléyìí sì ni ìkẹyìn àwọn oṣù ààbọ̀ ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tó tẹ̀léra wọn àwọn oṣù ààbọ̀ ọwọ́ tó tó tẹ̀léra wọn ni Dhul-Qa'dah àti Muharram Dhul-Qa'dah abẹ́rẹ̀ dhul tẹ̀lé Muharram wá parí wọn na bu je. owó tòtẹ̀ láwọn òṣèlú kó wà láàrin Allahu ta'ala jẹ́ wa nínú súra tàbà Allahu ní inna iddata shuhuri 'inda Allahi ithna 'ashara shahra fi kitabillahi yawma khalaqa as-samawati wal ọmọ dájúdájú eléyìí fẹ́nu àkọọ́lẹ̀ tọ́lọ́run láti jọ́tọ́lọ́run ti dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje mẹ́rin inú rẹ̀ ní jẹ́ oṣù àbọ̀ tàdá àkọọ́lẹ̀ kan zolokọ́ọ̀dá tí ṣe oṣù ẹlẹ́ẹ̀kọkànlá zolehijja tí ṣe oṣù ẹlẹ́ẹ̀kejìlá muharram tí ṣe oṣù alákọ̀ọ́kọ́ kó tó wá kan rọ́jà tí ṣe oṣù ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rọ́jà bùlá kan ṣàbáyé wà kan rọmọdọ́nù iṣuṣu ẹlẹ́ẹ̀ẹ̀sán ṣàwárí ó tẹ̀lé tí iṣuṣu ẹlẹ́ẹ̀kẹ́ wà lọ́lẹ̀ kọ́ ẹ̀dá iṣuṣu ẹlẹ́ẹ̀kọ́kànlá lọ́lẹ̀ ìjà ní iṣuṣu ẹlẹ́ẹ̀kejìlá èèyàn kọ náà ní ìtàwọn àfáà ní ó mọ́ nígbà táwọn primary school gbogbo ẹ̀ ti january iná kò dédé yọ̀ lẹ́nu wọ́n fi orin mú iye òǹkà rẹ̀ kọ̀ọ̀kan wọ́n gbórin kalẹ̀ fún wọ́n fẹ́ wí sí i àwọn èèyàn ti jẹ gba dáadáa kó tó di pé wọ́n mọ̀ sórí tó rẹ́lómínà nǹkan kí ó yẹ máa lè rán ní kò lè àkọ́ ẹlùmí láti jọ bí dáyé tó fi dàgbà tó fi pọ́ mọ́ ọdún márùndínláàdọ́rin tó fi pé 65 years tí ń wò mí kó ń kò jókòó kọ́ rí wá ní January yẹn kò ṣe ní easy kó wọ́n yẹ gba tó jẹ́ primary lórí January February March 30 days and September èmi júnà November ọdí rẹ̀ ṣàtàkì wọn wọ́n náà yẹn dáadáa kéèyàn tó mọ̀ sórí ìgbà táwọn Yorùbá gbérọ̀ tí wọ́n dé ṣẹ́rẹ́ ìrèlé ẹrẹ náà ibi ẹ̀bì bí òkúlu agẹnu ògùn ọ̀wẹ́ wọ̀ràn abẹ́lú ọ̀pẹ́ ẹ̀mọ́ yẹ dáta jẹ́ primary kásọ̀ mọ̀ sórí ẹ̀rìgbà ní àwọn tí kí òyìn ẹmọ́ lè rọ́ ní kò lè àkọrí. ṣe yíò náà ká ní wọ́n jẹ́ wá ń pápá jíyà sáàfà àtàbá wá ń kọ́ ọmọ ní Muharram sọ́fà tó fún lẹ́gbà wínà àwọn àfà àti wíkẹ́ẹ̀dì jù ẹ̀ nínú pé títà wíkẹ́ẹ̀dì torí pé ìwé yẹn ẹgbà ní pé tọ́mọ ti kà ó lórí ire kan tí ó se ń wájú gbogbo tó bá ṣe ń ẹlòmí ó jẹ́ lọ súwà tí ẹbá mi nà mẹ́ dáadáa kì í kàwé ńlé àbá mélòó làwọn òbí ti wá bá pẹ́ bá nà mẹ́ dáadáa kì í ka kéwù rẹ̀ ńlé tó ń ka kéwù gan ni kéwù ti fẹ́ pọ̀ jù àwọn tó dárí léèwé ẹ̀sìn sílẹ̀ léèwé mùsùlùmí bá ń kọ́wé ní o àwọn ni ó padà sọ fún yín àwọn òbí mi wà ní kéwù ti pọ̀ jù nínú tẹ́ nǹkan bí ẹ̀yin ò gbọ́ nítorí bẹ́ẹ̀ dá skúlẹ̀ ìgbé òsì pọ̀ mọ́ ọmọléèwé kan gbà tí wọ́n dalẹ̀ àwọn òbí kan wá mọ́ ọmọ wọn kú ò wọ́n ní wọn ò kàwé ní ké wọn ké torí pé láti ẹ̀ ń bì wọ́n máa ń ka kéwú wọ́n kà bá tí àwọn ìwòye kàwé ń bì àwọn nàtàrà kan ló lọ fúrọ́ fún wọn báwọn nígbà wọn kò ju wọn dúdú wọ́n sì mọ́ ọmọ kó ń bẹ̀ wọ́n ní wọn ò kéwú wọn ò kàwé ń bì gbogbo àwọn tó sì wà ń bẹ̀ the least person ẹ eh, tó jẹ́ tíṣà tó kéré jù primary school tí mo sọ ìníjọ́ náà ní hnd ọjà ẹ tó ké kò só ẹ di kankan kò gbogbo wọn ẹ their first degree masters the least was hnd fún ọ̀kàwé ẹ̀wà láàrùn òfin wà fọmọ wà tó wọlé kí owó gbé mi kí ló fà tó pé wọn ò ká sí nítorí náà tí mo fàyọ́ ń bẹ̀ lórí àsìkò ni pé mohamed sọ́kọ́ tí mo sọ lẹ́nu yẹn lórí àwọn àfáàgbà ló lè mẹ́rọ ni gbogbo ọmọ kéékèèké lè mọ́ torí bá àkọ́ ọlọ́run á ní oṣù yìí méjì láàrin o lọ́jọ́ tòun ọlọ́run látijọ́ tó ti dá sánmọ̀ méjèèje àtilẹ̀ méjèèje kìí ṣe pé nìkan ní kọ́kọ́ wá ní àwọn wo àsìkò àwọn ojú ọjọ́ àwọn pé rárá ọlọ́run ni ẹ̀yìn náà sì jìmọ̀ báwọn róòmù wọn kọ́kọ́ gbé gbági mẹ́wàá oṣù tẹ́lẹ̀ kó tó wá wọn pé oṣù méjì tí wọ́n ní wọ́n pè july ní ìrántí ọba róòmù tá ń pè ní julius ẹ̀rọ gbórúkọ yìí ọba wọn ní sísà késárì ọba késárì kan tí wọ́n pè ní julius òní wọ́n fi fọ́ọ̀mù july ọba késárì ọba ìlú wọn kan tí wọ́n pè ní augustus òní wọ́n fi fọ́ọ̀mù august ní ìrántí ọba yẹn ẹ̀bá wọn owó tiwa náà twenty naira nígbà tó ní múrí méjì lówó yín o àti owó mọ́ tá bá ti lọ́jà múrí mélòó múrí méjì ìyẹn pé 20 naira ní ìrántí olórí orílẹ̀-èdè nàìjíríà kan tí wọ́n ṣe kí ni tí wọ́n yìnbọn pa sáńpé ní múrítàlá fáwọn sójà ẹgbẹ́ rẹ̀ wọ́n gbẹ̀mí ẹ̀sùn àwọn ọmọ nàìjíríà fẹ́ràn rẹ̀ pọ̀ gbà náà wọ́n wá yà sí ibi owó débi pé àti ẹ̀fẹ́ mọ̀ pé twenty naira múrí méjì múrí mẹ́ta àwọn oṣù gbẹ́jìlọ fi kùnù àmọ́ wọn ò rántí pé àwọn tí mọ̀ọ́mọ̀ ni oṣù kẹwàá tẹ́lẹ̀ ní December wọ́n á lọ sí sóṣù kejì láti tẹ́sì mọ̀ ní ẹ̀yẹ́tẹ́ lọ léwu gbogbo tí ń jẹ́ oct tí wọ́n bá ní octagon octane nǹkan mẹ́jọ ní jẹ́ bẹ́ẹ̀ nonagon non nǹkan mẹ́sàn-án nù àbí sept nǹkan mẹ́sàn-án nù nọ́ọ̀nù ní kọkànlá bámbámbámbámbám bí mo fàyọ́ mẹ́rin pé wọ́n ní october oṣù kẹ lónìí ní ìsìn oṣù kẹwàá ṣùgbọ́n oct yẹn nǹkan ẹlẹ́ẹ̀kẹjọ ni september 7 nǹkan ilé-èkèló ní ẹ nǹkan ilé-èkèló ọdọ̀ ọmọ òtúbà wọn ní ká mọ́ ma béèrè ọ̀rọ̀ ẹ̀rì tó ṣùkẹ̀ wá ní wọ́n lọ bí sí oṣùkẹ̀ ìṣọ́lú bọ́ sí nǹkan ilé-ẹ̀kẹ̀ẹ́sán nù àbáka fúránṣẹ́ ọ̀n tó káàkiri dẹ́ẹ̀kì sẹ́ẹ̀ ẹ̀kẹ̀ẹ́sán nù dẹ́ẹ̀kì December oníkẹwàá ìgbà tí july àtọ́gọ́ ti kó sínú ẹ̀ ó wá sún october tó jẹ́ oṣù tí ẹ̀ṣọ́ jọ tẹ́lẹ̀ tí méjì bá kún mẹ́jọ yóò di mẹ́wàá ó wá sún sí oṣù kẹwàá first september tó jẹ́ oṣù kẹsàn-án tẹ́lẹ̀ ó sún sí kọkànlá ó wá sún dec nǹkan kẹwàá oṣù kẹwàá ó wá sún sí oṣù kejìlá báwọn olóòwò ni wọ́n pè ní kàlẹ́ndà gírígórì gregory gírígórì ni àwọn yìí ló ń torí náà kẹ́nìkan máa rò pé bóyá àwọn ìbò ló gbá àwọn ìbò òmọ̀ tẹ́lẹ̀ kùránì ti pé jọ tọ́lọ̀ sí dásánmà ilẹ̀ mélòó ló pè méjìlá mí ha arùbà àkùkòrò mẹ́rin inú rẹ̀ ojú oṣù àbọ̀ àwọn oṣù wo ni mẹ́rin náà dòlẹ̀ pàájá dòlẹ̀ gbogbogbòdíé kọlọ̀kúsà àmọ́wà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam inna zamana qad istadara ka hay'atihi yawma khalaqa Allahu samawati wal ard as-sanatu isna ashara shahra bejìlá lóṣù mini arba'atu hurum mẹ́rin lábọ̀ wọ́n mẹ́ salasatu mutawalliya mẹ́ta tẹ̀lera wọn ni mo dá kọ lẹ́ẹ̀kan anábíwá ní wàrọ́jàmù àti oṣù rọ́jà ṣáàrù mọ́tọ̀rọ̀ alẹ́bì lẹ́yìnà jùmọ́dá wà ṣàbán alábìdẹ̀ fún ṣàlàyé tó wà láàrin jùmọ́dá àti ṣàbán nínú àwọn ọlá tí ń bẹ fún oṣù yìí ó ní pé oṣù lóṣù àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì anàbí yà sọ̀rọ̀lọ́ àríwá ìrọ̀sán وإضافته إلى الله تعالى إضافة تعظيم ṣíṣàfi ti oṣù sọ́dọ̀ ọlọ́run ìṣàfihàn àpọ́nlé àti ìjì ni tàdúlù ara ṣàròfí ìwọ̀ pọ́sí ì fàínà wa tààlà láàyùdí ìbù ilé ìlà ọ̀wọ́ àtọ̀ màlúkọ́bì كما نسب محمدا وإبراهيم وإساق وعياقوب وغيرهما من الأنبياء العبودية ونسب إليه báyìí tàbí wà náà kọta ọlọ́run ọba èyí sàfíjì nǹkan kan sọ́dọ̀ ara rẹ̀ àti ó fẹ́ ká mọ̀ pé nǹkan yẹn níyì ó fẹ́ ká mọ̀ pé nǹkan yẹn tóbi ó fẹ́ ká mọ̀ pé nǹkan alápẹ̀lẹ́ ànábìwá ní lọ oṣù وأشهد أن محمدا رسول الله ojúṣẹ́ ọlọ́run tàbá sọ pé rọ̀súlù láì sọ wípé òun ìbéèrè ó kọ rẹ̀ àdínàbánà ní wa Muhammad ní ó fi hàn pé sharaf àgbéga iyì àti ìgbésóbi ń bẹ fún ànábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bẹ́ẹ̀ káàbà ọlọ́ni pẹ̀tùmọ̀ ìdí ọlọ́run sẹ́kọ̀ọ́ wá yàtọ̀ sí gbogbo ilé káàbà àti white house tí wọ́n jọra wọn kò jọra wọn torí pé wọ́n bá ń sọ̀rọ̀ àwọn alágbára aláyé lónìí kájókòkò mọ́yàn káàmọ́jú mọ́yàn láàmùpá amẹ́ríkà ni ilé agbára wọn ni ó ń pè ní ilé gbogbo white house òun àti káàbà jẹ́ ìkankan bẹ̀ta àlejò jọra wọn bẹ̀ kò sí akọ́kànú àwọn àfọ́ àjẹ́ orí wa wípé adnal muharram afdalul ashhurul hurum àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin muharram lọ́lá jùlọ wa قال لحسن البصري رحمه الله رحمة واسعة أفضل الأشهر الحرم شهر الله محرم àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ yìí èyí tó lọ́lá jù ń bẹ́ẹ̀

ọlọ́run sáàrùn wọn ó nípa lẹ́yìn ìgbà ṣáàrùn fi sáàrùnẹ́tì bá àdá ṣáàrì Ramadan àádọ́mọ̀ ìdá lọ́gbìnà Muharram lẹ́yìn oṣù Ramadan kò tó ìgbòmó tóbi tó oṣù lélẹ̀ oṣù Muharram kí ni ìdí tí ẹgbẹ́ láìláṣọ ìkọ́dírì wà ní oṣù Ramadan Ramadan dáadìka ìyàgbóná àdá ṣáàrùn Ramadan yóò bá lọ́lá jùlọ ṣùgbọ́n o kí ló wà mẹ́ wallahu ta'ala alim nínú oṣù muharram yìí afdalul muharram al-ashru li awa'il min àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù muharram yìí náà ló wá lọ́lá jù ẹ mọ́gbà tí oṣù ta lè lọ lọ́pọ̀lọpọ̀ pàdánù àǹfààní rẹ̀ bóyá torí pé kò gbọ́ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní zùlẹ̀ hijja táà pé kò sí ọjọ́ ilé ayé kan léèyàn lè ṣiṣẹ́ olóore tí yóò wà á rí ládá ń bẹ̀ nínú àbí ilẹ̀ àyà tó lè lọ́lá tàbí tí ó gbà ládá tó tó àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ lóṣù tó lè jà wọ́n náà jihad kìlà wọ́n náà jihad ìsàbílà ọ̀pọ̀lù tó ṣe wà náà níbi bóò ní ká jagun sójú ọ̀nà ọlọ́run àdámi kódà ká jagun sójú ọ̀nà náà ìlàrọ̀ tó ń kọ́rọ̀ jáde nafsi wa mẹ́rin àyàfọ́kùnrin kan tó jáde tó tẹ̀mí rẹ̀ pẹ̀lú owó rẹ̀ lọ sójú ogun tí ó sì tẹ́rí padà pẹ̀lú kankan ló méjèèjì òun ló lè gbárù ládàmù ó fi ẹ̀fẹ́ bẹ́yàn bá fún òyàn ní kan jẹ àbí lọ́dọ̀ wa ń bí ó kábẹ̀pẹ̀ kan ẹ̀fún ládá tó lálẹ́ tó jagun nínú oṣù sí àwọn ọjọ́ mi sí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìjà tó ẹ̀sùn kiri wọ́n tún ti sọ pé léyìí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ ló tún lọ́lá jù láti fi kó sí o látòní a ti bẹ̀rẹ̀ rẹ̀ látìgbà tó òòrùn ti wọ̀ lánàá yóò parí tó òòrùn bá tún wọ̀ lónìí sálà àtàwọn àtàwọn ẹni rẹ̀ tó tẹ̀lé wọn wọ́n máa gbé yìí wọ́n máa gbé tóbi wọ́n máa bu ọ̀wọ̀ fún àwọn ọjọ́ mẹ́wàá mẹ́wàá mẹ́ta kan alákọ̀ọ́kọ́ ni aláṣùlẹ̀ àṣírí ní Ramadan àwọn ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn oṣù Ramadan wọ́n a máa bu yìí fún wọ́n a máa gbé tóbi fún wọ́n a máa bu ọlá fún gbogbo àárín láti rí bá ṣe tàjúdù àmọ́ ẹ̀yìn òru wọ́n máa lé fún àwọn ọjọ́ yìí aláwàlá ìlàtòlù kọ́ọ̀dù nínú tọ́lábí ní káká lọ ọ̀húnmọ́ ìmẹ́ka àfúgbòn tọ́ṣìkú láàpapọ̀ wà ní nínú rẹ̀ kìtìkò nìkan wọn wọ́n la aṣírò lè akúwọ́l mímdìlìhíjà àti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dìlìhíjà nípa àti oṣù rẹ̀ kọjá ta kéde rẹ̀ ta ìsàlàyé nínú rẹ̀ ní ọjọ́ àrùn fáwà wàlàáṣù ìwọ̀lì min Muharram ẹlẹ́gbẹ̀rẹ̀ ni àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ta kó sí oṣù ta bẹ̀rẹ̀ oníjẹ́ kí mẹ́rin ọjọ́ àkọ́kọ́ ọjọ́ àti yóò máa jọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ àlájì yóò máa jọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ àti ní yóò máa jọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin títí títí tí bu wá padà bẹ́ẹ̀ tí يوم الأحد اثنين ثلاثاء أربعاء الخميس الجمعة السبت àwọn bàbá wa lẹ́yìn wá ní àsíbì aláàbì àtíní àtàlátà wọ́n pè ní bàbá alárùbá alárùbá alàníṣì jímà ní ọdún gbé jáde àwọn ọjọ́ ta mọ̀ nílẹ̀ Yorùbá nù ó tó di pé àìkú ajé ìṣẹ́gun dé èmi gan mi ò lè tàn yín jẹ mi ìmọ̀ àìkú ajé ìṣẹ́gun tẹ́lẹ̀ wò primary school nígbàtí ní primary three ni wọ́n máa fún wa lẹ́gbàá àìkú àjẹ́ ìṣẹ́gun ọjọ́rú ọ̀tún òdì ká máa kọ́ akọ́ lórí ká tó mọ̀ ní bẹ́ẹ̀mẹ̀ bá lọ jímọ̀ ni àwọn bàbá wa wọ́n ní tó bá dójú àtàlátà tí ń bọ̀ tún gbogbo wọ́n jímọ̀ sí wọn àmì gbàtí àwọn ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá wọ́n tó ti fàṣà kó lè ní wọ́n ti fẹ́ bọ́ fún un tẹba ti gbọ́ àṣà nílẹ̀ Yorùbá ẹbọ ní jẹ́bẹ̀ kò ló kọ méjì tó gẹ̀ẹ́gbẹ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní àṣà yàtọ̀ sẹ́bọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí ó ń sọ́hun ìtàwọn sọ ni pé wọ́n da ẹbọ pè kí gbogbo wọ́n dá lọ́wọ́ wọn ẹgbẹ́ tó bá lọ léèwé dáadáa tán bá ní àṣà tó náà kì í ṣe bọ́ náà ìwọṣọ Yorùbá máa ń wọ bùbá

so alágbárí ni wọ́n tẹ bá fi ń gbá sàálẹ̀ yorùbá ẹgbọ́ wọn kó déhùn kí wọ́n pàyọ́ ń bẹ̀ o náà ni wípé ó ṣe pàtàkì ká ma àwọn ọjọ́ wọ̀nyí ọjọ́ yìí òní jímọ̀ báyìí ó làkọ́kọ́ ọ̀la ẹlẹ́ẹ̀kejì tírì títí títí ọlọ́run náà subhanahu wa ta'ala àmdúlù mi náà sì filẹ̀ aṣọ́rẹ̀ kúrò nínú àwọn oṣù káàkì lóṣù àbọ̀ ọ̀wọ̀ ìta lélẹ̀ yìí ló lọ́lá jù bẹ́ẹ̀ yìí ọlọ́run bá lè tọ́lá ṣe àbòsí ilé ìwọ̀ mbẹ́ nínú sọ́tù tọ́wùbá Allah ta'ala ní fàlá tàbílímù fi hinna anfusakum ẹ má bora yín sí nínú àwọn oṣù yìí ó àwọn lára ọlọ́run fi sọ pé wọ́n máa ń yí àwọn oṣù yẹn

lè ṣídá ti horí mẹ́tí ìwà ìzọ́mí nítorí ọ̀wọ̀ tí ń bẹ fún àti tóbi tí ń bẹ fún àfá àwa kọ̀tádà ìlú náà iṣẹ́ àtàbí àmẹ́bí rọ́nìmọ̀wọ́wà ọ̀kan náà àwọn tàbí ìrún ni àwọn tó tẹ̀lé àwọn tàbí tó kéwú lẹ́nu àwọn tàbí àwọn tó rí ànábì wà wíìzọ̀rọ̀ ó ní ẹ̀rí dájúdájú àbòsí nínú oṣù yìí ó tóbi ní ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kíyà wà wíìzọ̀rọ̀ àtẹ̀wò tó wúwo ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ lágbára nínú zúlì ni fíìmà síwáhà ju ẹ̀ṣẹ̀ tàbátòsí tàbá ṣe náà àwọn oṣù gbogbo tí ń jẹ́ àbò sí gbogbo tí ń jẹ́ṣẹ̀ náà ló kó bí ó walakinna Allaha yu'azzimu min amrihi ma yasha ṣùgbọ́n lọ́wọ́ bá ní máa gbé tóbi tóbi àwọn kan náà àwọn nàtàrà wọ́n kù tara wọn jẹ wọ́n ní ṣùgbọ́n ojókòó nítorí ojókòó ẹnìkan gbá ó lá ọ ẹnìkan sá ọládà wà ní kankan náà méjèèjì lọ́dọ̀ rẹ̀ mú ní ọdún kan àwọn jẹ́ ẹran lágbùrẹ́gbà náà lọ́lọ́ sí orí jì wọ́n orí mùsùlùmí ni wọ́n wọ́n lọ kó ẹran nílẹ̀ Haúsá mo mẹ́nìkan bẹ̀ gbàtí wọ́n débi òkè ní àwọn ìtọ́wọ́sọ ọlọ́pàá àmàbọ́lọ́pàá ní ọlọ́pàá kọ́ ṣùgbọ́n wọ́n padà ìfọ́ àwádìí fi ọ̀pọ̀lọpàá ni wọ́n gbà náà wọ́n pa gbogbo wọn bí wọ́n ṣe fi hàn wá lórí tẹlifíṣọ̀n ẹgbẹ́ bí wọ́n ṣe hàn wá láàsọ wọ́n gba gbogbo owó wọn jẹ́ ń kó lọ wọ́n tún wá kó wọn sínú mọ́tò wọn á tilẹ̀kùn wọn wọ́n sọ náà sí wọ́n jóná tèyí ẹnìkan ló wá ráyè jábọ́ ń bẹ̀ òun wá lọ fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá àwọn ti ṣe ẹnu bá rẹ̀ wọ́n wọn ká ní bí wọ́n ṣe dáná sun wọ́n láì dán gbowó wọn àtẹ́ tí wọ́n gbowó tí rẹ̀ jẹ́ jùlẹ̀ èwo ṣé kò júra wọn lọ́gbọ̀n gan náà méjèèjì àmì ẹjọ́ bílẹ̀ tí wọ́n pa ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ó rí àwọn èèyàn lọ́lọ́run ó fòfò rẹ̀ ní gbẹ́yìn òsì omi ó ṣe abẹ́rẹ̀ tí ṣàdúrà ní ìsìn ọlọ́run fọ́pọ̀ rọ́pò àdúrà wo ló ṣe fẹ́ tó ti kú tó ti jóná tẹ́ ń tẹ́ kí wá lẹ́yìn tó jó wọn lẹ́yìn tẹ́ gbówó wọn tẹ́ tún sọ náà sọ́kọ̀ wọn tí gbogbo wọn jóná àtẹ́ni tó kàn gbówó wọn tó fi wọ́n lẹ̀kọ́ lẹ́sẹ̀ kan náà sójọra wọn àkáìfàtà kòmọ́nù irú ọ̀rọ̀ bú wọnù alágbárí sí ni wọ́n tún ní ìdí ọ̀bì ṣe bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ páwà mùsùlùmí a sọ pé lè wọ́n àmì gbogbo ẹ̀lẹ́jẹ̀ láti ilé fi sọ pé kò tẹ́ tó mọ́ nítorí náà ọmú tó jẹ́ ọ̀mù tí paraku yóò wá mọ́ fi rárá rẹ̀ wé ẹni tí èmù ti rárá tó jẹ́ yóò kàn kan jọ kan yóò ní àǹkankan náà làwọn ìṣẹ̀lẹ̀ṣẹ̀ ń jẹ́ apààyàn wọn yóò lè sọ pé ẹ̀ẹ́ òun àfẹ́ tó tí ẹ ìyẹn ni pé kẹ́ ẹ jọ̀kan náà àbúrú ọlọ́run tó sàánú abẹ́ ọlọ́run bàlẹ̀ tọ́lá kún fún alágbọ̀yẹ ẹ̀ka àrùn yẹn pẹ̀lú ògbó ọlọ́run a tẹ̀síwájú rẹ̀ alhamdulillah wa salatu wa salamu ọba tó ṣe mùsùlùmí ọlọ́run wá méjì ni wá láyé ẹlẹ́ẹ̀kẹta ara àwọn kejì ni mọ̀mìnì àti kan okú rẹ̀ mùnáfìkì ara kan okú ló wà ṣùgbọ́n torí pòun alágbárí lòun ó wá lẹ́ra rẹ̀ mọ́ wa ó gbáwọ̀ ti wá wọ̀ tàbá ti wá ń rí tààjọ́ kírun ara wa ni ṣùgbọ́n o nínú ọkàn ara wọn ni olóbi jẹ́ pé níjọ́ gbèǹde ẹ̀san ẹ̀san lásán ẹ̀san ẹ̀san ẹ̀san ojú ló fi rí ètè rẹ̀ ò bá ẹni ebi ń pa lójọ́ mọ̀ kàrẹ́ndí tó fẹ́ràn yán pẹ̀lú ẹja bíbí àti mọ̀mọ́ àtọ́bẹ̀ ẹ̀gúsí tó dáa wọ́n ní oúnjẹ ní mọ̀ bọ̀ wá jẹ́ kí nǹkan kan ọ̀pọ̀ ṣẹlẹ̀ sí bó ṣe oúnjẹ táàmù ní kẹdáhùn òun náà ní pé ìtọ́ ọ̀kọ̀ọ̀kan mọ̀ jà lẹ́nu ẹ̀báhùn yóò fẹ̀ lè játọ́ ó ti sún bá bọ́ pé kò gòkè ní fúnra abọ́ abọ́ sún sẹ́yìn ó bulẹ̀ ẹlẹ́ pa kéṣì rẹ̀ kò ní tètè yé ó tó bẹ́ẹ̀ lù mí àbọ̀ tún sún sẹ́yìn kò jà dóhùn mẹ́rin jẹ ó tún sún sẹ́yìn ìyá kí ní jẹ́ lọ́wọ́ ojú lójú ilé tí rò bá yóò nílá ju ẹni tí òróúnjẹ yẹn tẹ́bí kàn pa mi tó wà lọ tó bá jọ gbé Allah ta'ala ní àárín mùsùlùmí làwọn mùnáfì kí ó ti dìde ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ sí wọn mùmí ní iná ìmọ́lẹ̀ ó ṣùgbọ́n mùnáfì kí ó wà wà ní òkùnkùn yóò sì mọ̀ mùsùlùmí rí náà mú mọ́lẹ̀ yìí bó ṣe ń sọ bẹ́ẹ̀ wọ́n ti kú ẹ̀yìn ẹ padà sẹ́yìn ẹ̀yìn náà fi kẹlọ mú nà mọ́lẹ́fẹ́ inú rẹ̀ ó wà dùn sẹ́yìn pé eré ní ó bá lọ ó dàbí kọ́kọ́ òdìgbó wọ́n ní àà ah, gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ dé fìlà wọ́n kó yín lọ bóyá wọ́n ní à ń lọ sí asọ́rọ̀ pé president fẹ́ dá wa lọ́lá bẹ́ẹ̀ ọgbẹ́ pàtàkì òṣèlú tí ò ní bẹ́ẹ̀ lọ gbogbo àti wá dé nǹkan àwọn ẹ̀yìn tẹ́ẹ̀ dé fìlà ẹ̀lọ mú fìlà fìlà ah níbi ẹmọ́ ìlẹ̀ lọ lé fìlà lóúnbẹ̀ ẹ̀lọ mú kọ̀ọ̀kan mẹ́ẹ̀dẹ́ lọ wọ́tà sílẹ̀ fún mọ́tò wà áhùn mọ́tò kan lọ ẹgbẹ́ <laughs> gbága yóò bá gbé kíníkan ní gbága ó mọ̀ ṣe o kìí sọ̀rọ̀ làálà lélẹ̀ láìta nù tó bá ti gbọ́ láìta ìfà ògbóró mọ́nù bẹ́ẹ̀ yóò ṣe tẹ̀lẹ̀ sí mọ̀nà bíkì yóò á gbogbo wọn bá pàtàkì àwọn fẹ́lẹ̀ ọmú mọ́lẹ̀ ọlọ́ta ákàfò gírí kan làwọn àtàwọn mùsùlùmí lẹ́sẹ̀kẹsẹ̀ ògírí kan ó kàn mọ́ ni ìyá ni lọ́dọ̀ tí wọn lọ́hùn ìgbádùn ni lọ́dọ̀ mùsùlùmí wọ́n a máa pariwo àtọ́kàn náà kọ́ ni wá ní lára yí kọ́ ni wá ní àwọn yóò àmọ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n ti rò báwọn lọ náà ìjẹ́ náà ní kékeré yóò lọ nù ní tààrà ṣùgbọ́n ìdárò àlìjẹ́ náà tí ó wọ̀ yẹn yóò tún jẹ́ yàkọ̀kọ̀ lọ́pọ̀ ọlọ́mọ àwọn ẹ̀kọ́ àtàwọn àǹfààní láàrin oṣù yìí abẹ́lọ́wọ̀n bá ní pẹ̀lá fún alágbọ̀nyọ́rọ̀ rẹ̀